sábẹ́tẹ́lì. وهو المعين على نجاح المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تخذفونا بالشمول فإننا سرنا على لعجل خليل محمد وبقول من شرع الشريعة مسمع وعلى مقولة الكريمة نهتدي ولكل قول نستدل بآيته أو بالحديث المستقيم بالمسند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 فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam. ọ̀dà ọ̀kẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni òní ọpẹ́ oore tí ó ga tí ọlọ́run ṣe fún èmi àti ẹ̀yin. òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí oore yìí òun náà ni oore tí máa wúlò fún yàn nígbà tí yẹn bá fẹ́ jáde lórílẹ̀ ayé àbẹ̀lọ́wọ̀ bá kọ́lọ́n jẹ́ kí oore náà wúlò fún wa nígbà tí yẹn bá fẹ́ jáde láyé kọ́lọ́ jẹ́ kó wúlò fún wa nínú sàárè òun ni máa wúlò fún yàn ní gbangba ta alkeama kọ́lọ́ jẹ́ kó wúlò fún wa níbẹ̀ òun náà ni ó máa jẹ́ sábàbí téèyàn máa fi jẹ́ ẹni àlìjánná ọlọ́run ṣe oore islam ní sábàbí fún ẹnì kọ̀ọ̀kan wa tí a fi jẹ́ ẹni àlìjánná adúpẹ́ gbogbo àwọn oore tí ó ṣẹ́kù nínú ẹ̀ náà ni pé ọlọ́run bá fún wa ní àlàáfíà àlékún àlàáfíà kọ́lọ́n kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò lálàáfíà kọ́lọ́n kó bá fún wọn ní àlàáfíà nínú ẹ̀ náà ni pé ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sí agbègbè wa yìí kí ọlọ́run bá kí ó mọ̀jọ ìfọ̀kànbalẹ̀ náà ní agbègbè wa yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n tó bá fi síbẹ̀ gbogbo ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n bá fi ìfọ̀kànbalẹ̀ wa sọ̀rọ̀ kí ọlọ́run bá kó ṣe ní èyí tí ẹnì kọ̀ọ̀kan wa ó fi rí ìyọnu ọlọ́run kó má ṣe ní nǹkan tí a fi rí ìbínú ẹ̀ kí ọlọ́run bá kí ó ran èmi tí màá máa bá wa sọ̀rọ̀ náà ní ọwọ́ gbogbo àwọn nǹkan tí màá máa sọ fún wa jẹ́ ó máa bá ti tọ́lọ́run bá àti ti òjíṣẹ́ rẹ̀ mu ẹ̀yin tí ẹ máa gbọ́ náà kọ́lọ́nkúnra yín náà lọ́wọ́ gbígbọ́ tí ẹ bá ń gbọ́ kọ́lọ́n jẹ́ lè ṣe yín láǹfààní kó jẹ́ ó lè jẹ́ lílù fún ẹnì kọ̀ọ̀kan wa. la hawla wala quwwata illa billah ní àná àwọn àyà àti tí ó di ìrọ̀rùn láti le ka fún wa ní àná o bẹ̀rẹ̀ láti àyà 14 nínú sórọ́tù Maryam o náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀sílì ní àná a sọ ìtumọ̀ àwọn àyà tí a kà fún wa lánàá ní èrèfé kó ló di pé a máa bá tẹfsiri ti tòní lọ so wọn kà fún wa níbi àyà fourteen kóra nineteen suratu Maryam àyà fourteen náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń sọ àwọn ròyìn fún wa nípa ànábì ọlọ́run ọba tó tún jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tí orúkọ rẹ̀ ń jẹ́ Yahya alayhi salatu wassalam ìkẹ́ ọlọ́run ọba àti àánú ọlọ́run ọba kó máa bá ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ọba ń ṣàlàyé rẹ̀ fún wa ó ti sọ àwọn ìròyìn tí àwọn ẹ̀bùn tí ọlọ́run ọba fi ta lọ́rẹ ọlọ́run ọba wa ń sọ fún wa wípé ànábì ọlọ́run ọba yìí káánà tẹ́kí ìyànà olùbẹ̀rù ọlọ́run ni ọlọ́run tún wá ní káánà bá rọrùn bí wà lẹ́dẹ́ ọlọ́run ní ànábì ọlọ́run tó jẹ́ olùṣe dáadáa sí ìyá àti bàbá rẹ̀ ni torí àwọn ànábì ọlọ́run náà ni máa pé kéèyàn ṣe dáadáa sí ìyá àti bàbá àwọn náà wà ní wọn ò jẹni tí ń sọ fún yàn lásán àwọn gangan ni wọ́n wá jẹ́ ẹ̀zámpù gidi àwọn ni wọ́n jẹ́ mọ́dẹ́lì fún àwọn ọmọ ènìyàn nípa pé nípa dáadáa ọlọ́ọ̀bá náà fi ròyìn àwọn ànábí ọlọ́run pẹ̀lú dáadáa ọlọ́run ọba sọ fún wa pé yáyá bá rọ́m lè wà lédè yìí olùṣe dáadáa sí ìyá àti bàbá rẹ̀ ni. ولم يكن جبار عصيا ọlọ́run ní ànábí ọlọ́run ọba yìí kò kì í ṣe jàbáàrọ̀n ẹni tí wọ́n ń pè ní jàbáàrọ̀n òun náà ni alábòsí èèyàn alábòsí èèyàn tó jẹ́ pé ẹ̀tọ́ tó yẹ kó fún èèyàn kò ní fún yóò tún wá fìyà jẹ èèyàn lórí ẹ̀tọ́ tó yẹ kó fún èèyàn gangan àwọn èèyàn ẹ̀tọ́ tó yẹ kó fún òbí wọn wọn ò ní fún òbí wọn wọ́n dẹ̀ tún máa fi ìnira kan àwọn òbí wọn ọlọ́run ọba ní yáyá ò kì í ṣe jàbáàrùn ẹni tí máa takùtọ̀ lọ́run ẹni tí máa tẹ ojú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ọlọ́run ní ànábì ọlọ́run ọba yóò kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ ni kò kì í ṣe àṣìyànù olùyapa ọlọ́run kì í dẹ̀ ṣe olùyapa ìyá àti bàbá rẹ̀ náà. وسلام عليه يوم ولد ويوم يموت ọlọ́run bá ń ṣàlàyé fún wa dáadáa tí ń bẹ fún Yahya òun náà ní wípé ìmọ̀ là kúrò níbi ìdọ̀tí ìmọ̀ níbi ẹ̀ṣẹ̀ ìmọ̀ níbi àìdáa ó ti jẹ́ nǹkan tí ọlọ́run ọba ti gbé sí orí yáyá yàwó máa wúlidà ní ọjọ́ tí wọ́n bí yáyá ọlọ́run ọba ò jẹ́ kí àṣetọ́nù lágbára lé lórí bó ti máa ń lágbára lórí àwa ọmọ èèyàn tó kù ọlọ́run tí wọ́n á ní àtúnwáṣe bẹ́ẹ̀ fún un yàwó máa yàmú òtún. ọlọ́run ní àwọn ọlọ́run ọjọ́ tí yáyá tó máa jẹ́ ẹni tí yóò kú bóde ẹ̀ pé ó ti kú ọlọ́run ti ṣètò eléyìí ọlọ́run wa ń ṣàlàyé pé ọjọ́ kíkú rẹ̀ náà ọlọ́run ní kí ọlà ọlọ́run ọba kó máa bẹ̀lẹ̀ lórí torí pé ọlọ́run ọba ti sọ ọ̀rọ̀ yìí kalẹ̀ fún bọ́lọ́run ti wá sọ kalẹ̀ fún pé tí gbogbo àwọn ọmọ bàní Israel tí wọ́n mọ̀ ọ́n náà ọlọ́run bá tó fi ń ṣàlàyé bí ìgbà náà tí ò tí ì kú ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó náà bá sí lànà bí ọlọ́run ọlọ́run jẹ́ kó yé gbogbo àwọn ọmọ bàní Israel pé ọlà ọlọ́run ọba ń bẹ lé lórí nígbà tí wọ́n bí ọlọ́run jẹ́ kó yé gbogbo àwọn bàní Israel pé ọlọ́run ó tún máa bẹ lé so ọlọ ọlọ́run ọba ti wà lórí ẹ̀ nígbà tó ṣe kí ni ẹ o nígbà tó kú ọlọ́run atún wa ní kí ni ọ̀pẹ. eléyìí ni o tí wàá ṣẹlẹ̀ sí ọlọ́run ní ọlọ ọlọ́run tún máa bẹ fún un nígbà tí wọ́n rí ọba díẹ̀ tí wọ́n gbé dìde lẹ́ni tí ó máa padà sẹ̀mí yàtọ̀ sí ìsẹ̀mí ilé ayé èyí tó jẹ́ pé ó ti ṣe ọlọ́run ní gbogbo tí ń jẹ́ ìdọ̀tí gbogbo wàhálà tí ń bẹ níjọ́ gbẹ̀dẹ̀ àkèámà yóò jẹ́ nǹkan tó pé òun máa fírì nínú ẹ̀ kò ní jẹ́ ti yáyá ó bá ń ṣàlàyé fún wa náà. ọlọ́run bá wá níbi ọ̀rọ̀ yáyá ọlọ́run bá wá bọ́ síbi ọ̀rọ̀ tí ó tẹ̀lé. èyí tó gbé ọ̀rọ̀ méjèèjì náà jọ súnmọ́ra wọn ọlọ́run ní ìwọ ànábì máa sọ̀rọ̀ nípa Mariam máa sọ̀rọ̀ nípa Mariam látinú ìwé tá a fi ránṣẹ́ sí ọ ọ̀rọ̀ Mariam ti ń bẹ nínú ìwé tá a fi ránṣẹ́ sí ọ sọ̀rọ̀ nípa rẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn umma rẹ̀ kí àwọn náà tún mọ mọ́jísà nǹkan ìmọ̀ mẹ́rẹ́kù tó ṣẹlẹ̀ láyé Mariam ọlọ́run fẹ́ sọ ìbẹ̀rẹ̀ dídá Jésù ọlọ́run fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa ká má bàa pè ní ọlọ́run àbí ọmọ ọlọ́run àbí kanú àwọn mẹ́ta tí ń jẹ́ ọlọ́run ọlọ́run wa ń ṣàlàyé fún wa pé kánàbí ò ṣàlàyé Mariam fún wa náà. إذ انتبذت من أهلها مكانا شرقيا nígbà tí Máríàmù jáde mini aliya kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n jọ wà nínú mọ́sálásí àwọn tí àwọn náà ń ṣèjọsìn nínú Bethel Makdas Máríàmù náà kì í jáde kúrò nínú Bethel Makdas àyàfi tí áìdọ̀ bá dé bóyá áìdọ̀ ló wá dé o àbí fẹ́ pé ó parí ó wá fẹ́ lọ ṣe ìmọ́tótó láti lọ síbi tó jìnnà láti lọ sí ìmọ́tótó lórí báwọn àfáà kan ti sọ àtàwọn sọ̀hábà àtàwọn sálàfù kan tó ṣáájú lọ wípé nítorí kó kúrò náà ni pé ó fẹ́ lọ ṣèmọ́tótó nígbà tí ẹ̀jẹ̀ áìdọ̀ dátán ní ara rẹ̀ ọlọ́run nígbà tó jáde kúrò lọ́dọ̀ àwọn ará. nígbà tó jáde kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n jọ wà nínú mọ́sálásí ọlọ́run ni ó wá jáde lọ sí màkánà. ọlọ́run ni ó lọ sí ààyè kan tó jẹ́ pé ọ̀nà tí ààyè yẹn tá a lè sọ pé ọ̀nà tó wà òun náà ni pé ó wà ní sáìdì east sí mọ́sálásí Jerusalem òun náà ni àyè náà wà náà. فاتخذت من دونهم حجابا ọlọ́run ní fàtàkọ̀dátì mẹ́ndúnìhìm ìjàbàn ọlọ́run ọba ní Mariam ibi tó lọ yìí ìtakọ̀dá tí ìjà bá ń mẹ́ndú ni èm ó ti lọ gbámú ìjà bá ń ààyè tó jẹ́ pé ààyè gàgá bóyá ó fẹ́ wẹ̀ ni láti wẹ̀wẹ̀ idol rẹ̀ ó lọ gbá ààyè gàgá mú mẹ́ndú ni èm níbi tó jẹ́ pé àwọn tó kú gbogbo àwọn èèyàn rẹ̀ wọn ò lè ti rí ara ibẹ̀ ló lọ ọlọ́run kí ló wá ṣẹlẹ̀ sí i. àrùsálínà ilé àròhànà. ọlọ́ni àwa ọlọ́run ọba àwa aran jìbìrìlù sí rú àná yẹn òun náà ni jìbìrìlù ọlọ́ni àwa aran jìbìrìlù sí mo lè sọ fún alánà yìí pé téèyàn bá ti pàdé rúhùn nínú kùránì ìtumọ̀ kan nínú àwọn ìtumọ̀ mẹ́fà òun ló máa ń túmọ̀ sí i ṣùgbọ́n níbí yìí ó ń túmọ̀ sí Jibril náà. فتنسم لها بشرا سويا ọlọ́run ní jìbìrìlù yìí ó tàmásálàlà á ó dúró làhá ó dúró ní iwájú rẹ̀ wọn ló túmọ̀ sí báyẹn tàmásálà ẹ̀wọ̀n kéèyàn ó dúró làhá ní iwájú rẹ̀ báṣára sàwíyàn lẹ́ni tó jẹ́ ọmọ ènìyàn sàwíyàn tí ìjọba ènìyàn rẹ̀ pé tí ìdẹ́kun òyìn jẹ́ lára rẹ̀ nam. kọ̀ọ̀lá tí ń ní àrùndùn bí rahman ní. ẹ rí ìdáàbòmọ̀ pé ọkùnrin ló wá nìyẹn Mariam wá sọ wípé ìní èmi o. àwùdù bíi rahman minka èmi láti ọ̀dọ̀ ọlọ́run ọba kúrò ní ọwọ́ jọ nítorí ọlọ́run ọlọ́run mo fi bẹ̀ ọ́ má ṣe mí ní kankan ó pẹ̀lú ọlọ́run náà. ìdè kí n fọlọ́ bẹ̀ ọ́. mo mọ̀ pé tó o bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run èyí ò ní dákọ ọlọ́run lọ́dọ̀ rẹ kọ́ ọ má ṣe kí o kó má lọ jẹ́ nítorí pé o ṣe nǹkan tán bá ní kó o ṣe fáwọn so tó bá gbé olùbẹ̀rù ọlọ́run bá ní ọ ọlọ́run ti tó láti fi bẹ̀rù ọ tó sì gbà ẹni bá ṣe olùbẹ̀rù ọlọ́run ni wọ́n fọlọ́run bẹ̀ tí ò ní gbà náà. ọ̀rọ̀ ìnáwó àlọ́ sọ̀rọ̀ rọ́bì. ẹ rí sọ báyìí pé ìnáma ana rasulu rabbik èmi tí mo wà wájú rẹ yìí o ìránṣẹ́ ọlọ́run ọba òun ni mo jẹ́ ọlọ́run ọba ló dẹ̀ rán mi sí ọ ìránṣẹ́ ọlọ́run ọba rẹ òun náà ni mo jẹ́ náà. máa ń tí mo fi wá. tọ́lọ́wọ́ bá ní kí n wá ṣe ni pé kí n wá fi ta lọ́rẹ kan èyí tí ọ̀dọ́mọkùnrin náà yóò máa jẹ́ ìta mọ́kúrò ní gbogbo tí ń jẹ́ ìdọ̀tí ìyẹn gbogbo tí ń jẹ́ ẹ̀sẹ̀ máa jẹ́ ẹni tí ó níbẹ̀ náà. sàlàyé fún Jibril pé anayakunu li gulam báwo ni kò yé mi ọ̀nà wo ni ọmọ fẹ́ gbà jẹ́ tèmi tí ó jẹ ọmọkùnrin torí wípé ó ti ní àwọn àṣesí tá a mọ̀ páwọn èèyàn máa ń gbà bí ọmọ òun náà ni pé ọkọ àtìyàwó rí bó o lọ́mọ tí wàá fẹ́ wáyé lọ́dọ̀ ti tèmi tírù ṣe sí báyé dẹ̀ jẹ́ nǹkan tó wà. ولم يمسسني بشر ولم أك بغيا ولم يمسسني بشر ọkùnrin kankan ò tí ì súnmọ́ mi rí ọkùnrin kankan kò súnmọ́ mi rí sòkòkùnrin ó súnmọ́ yàn àwọn àti bẹ́ẹ̀ lájẹ́ bí kí èèyàn ó di ẹni tí ó lóyún òun ní nǹkan tó gbogbo ayé mọ̀ wọ́n lámọ̀ akú bàbí ìjà. wọ́n lámọ̀ kò bàbí yá. mi ò dẹ̀ kí n so onísìnà lóòótọ́ ni àwọn onísìnà ò kì í fẹ́ lóyún ṣùgbọ́n nígbà míì oyún a máa dọ́dọ̀ wọn láyé rotì sọ mi ò so onísìnà bó mo ti wá fẹ́ sọ pé mo fẹ́ mo fẹ́ bímọ náà. قال كذلك قال ربك علي هين ẹ̀rí gbólóhùn tí ànábì ọlọ́run ọba tó sọ fún òun náà ni wípé gbólóhùn tí jìbìrì tó jẹ́ tọ́lọ́run ọba ránṣẹ́ tó ṣàlàyé fún un òun náà ni wípé kọ́ọ́lá kàdáàlìkì. kọ́ọ́lá kàdáàlìkì kọ́ọ́lá rọ́gbó. ó ní ọ̀rọ̀ tí mo wá sọ fún ọ yìí bí mo ti wá sọ fún ọ gẹ́lẹ́ òun náà ni ọlọ́run ọba rẹ òun náà ló sọ ó dẹ̀ sọ wípé kí ló tún sọ. ọlọ́run ọba rẹ sọ wípé àlámọ̀rí yìí o àláyà àyìnà n tó jẹ́ pé ó rọrùn fún mi ọlọ́run ni so n tó rọrùn fún mi ọlọ́run ọba òun ni àlámẹ́rin kì í ṣe nǹkan tó le rárá láti fún yẹn lọ́mọ tí ó dẹ̀ ní sí tí gbogbo wa ti mọ̀ kó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ síwájú ó ṣe ti ádámù àṣàlàyé àwáwò àṣàlàyé bọ́lá ti ṣètò gbogbo àwọn àlámẹ́rin yẹn náà ولنجعله آية للناس ọmọ tó lọ́ba fẹ́ fún ọ yìí ọlọ́run fẹ́ ṣe ní nǹkan àmì ìyanu fáwọn èèyàn èyí tó jẹ́ pé àwọn èèyàn ọmọ rí títóbi ọlọ́run ọba ń bẹ̀ kìí ṣe pé káwọn èèyàn máa jọ́sìn fún un ṣe kí wọ́n kàn mọ́ títóbi òun ni látara rẹ̀ tá a bá rẹ́nìkan náà tó jẹ́ ẹni tọ́lọ́run fún ní ẹ̀bùn kan láyé wọn ò ní àjọsìn fún ṣùgbọ́n àwọn èèyàn máa ń wò pé ẹni bá ti ní ẹ̀bùn kan láyé ẹ kí ọmọ àjọsìn fún wọn ni a eléyìí ó gbọ́n so bàbá bàbá wa tó ṣẹ̀ wàhálẹ̀ nìyẹn eléyìí ọ̀jọ̀gbọ́n kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n látara bẹ́ẹ̀ àwọn èèyàn wa máa jọ́sìn fún irú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá bàbá ṣe dáadáa kan fún àmì ọlọ́run ni tá a kàn máa fi dọ́lọ́run mọ́ kìí ṣe wípé àwa máa fi tako tọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. ọlọ́run ọba ṣe Isa bínú Mariam ọlọ́run ṣe ní rámàtà àánú ẹni wọ́n bá ti ṣe lánàá bí ọlọ́run àánú ni fún gbogbo ayé so lórí pé kí ni o ntí ó máa mú wá ntí ilé ayé òfin máa dáa ni ntí ó dẹ̀ máa mú wá ntí èyàn òfin ní ìgbádùn àlìkè ni torí àwọn ànábì ọlọ́run àánú ni wọ́n jẹ́ ọlọ́run ni a ṣe ní àánú látọ̀dọ̀ wa so ìjánabi ọlọ́run ọba oníjẹ́ àánú ti bẹ́ẹ̀ náà. ọlọ́run ní ọ̀rọ̀ jésù àlámọ̀rí kan ni màkùdí yá ń tó jẹ́ pé àwọn ọlọ́run ọba a ti parí ẹ̀ kó tó di pé jésù gan àsìkò tá a fẹ́ gbà ó tó ọlọ́ni àlámọ̀rí kan ni táwọn ọlọ́run ọba ti kádàrá rẹ̀ síbi tó wà ìgbà rẹ̀ tó òun làwọn ọlọ́run wa yẹn so gbogbo nǹkan ọlọ́run parí ẹ̀ kó ló ti pé láyé ìbẹ̀rẹ̀ gbogbo nǹkan ọlọ́run parí kó ló ti pé láyé ìbẹ̀rẹ̀ nam. fàhámà láti òfà tábàbà ti bí màkàlà ọkọ̀ sí ọlọ́run ní Mariam ó wá lóyún Isa bùnú Mariam ó lóyún Jésù ìgbà tó lóyún fún àsìkò téèyàn máa gbà lóyún àṣàlàyé fún wa ó wá di pé ó wá fẹ́ bí ó ti rí i pé bíbímọ ó ti ń bọ̀ wá fantabasat bí i. fantabasat bí i mọ̀kànlá ọ̀kan sí ó wá jáde pẹ̀lú oyún náà ìntàbàdàtì ó jáde mánà kọ́ra játì bí ibi amli ó jáde pẹ̀lú oyún náà ibo ló wá gbà lọ màkánà ọlọ́run ni ó gba àwọn ààyè tó jìnnà òun náà ló ṣe kí ni olùgbà lọ so ibi tí a bá tẹ̀ sí ìdí ní àná nìyẹn so ní òní tẹ̀síìdì suwatu Maryam Quran twenty eh, Quran nineteen ayah twenty three òun náà tẹ̀síìdì tòní ó ti bẹ̀rẹ̀ so àlàyé díẹ̀ nípa nǹkan tá a sọ lánàá òun nìyẹn so nam mo ka díẹ̀ fún wa bẹ́ẹ̀ kó di pé a máa bá tẹ̀sí náà lọ nam. أعوذ بالله من الشيطان الرجيم فجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تثابت عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن يكلمني يومئذ سيئا فتصبري قوما تحمل قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك مرسلا وما كانت أمك بغيا فأشارت إليه قالوا قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ọlọ́run bá ti rí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú súrátù Maryam nípa bí ọlọ́run ọba ti ṣe bíbí isa bùnú Mariam èyí tí gbogbo ayé mọ̀ sí Jésù ọlọ́run ọba ó sọ fún wa ní aya twenty two níbẹ̀ pé fàámà láti hù ìyá rẹ̀ olóyún rẹ̀ a lè ṣàlàyé fún wa yìí pé àwọn tí wọ́n sọ yìí pé oyún rẹ̀ ẹ̀ẹ̀kan náà ló ṣẹlẹ̀ tí bíbí rẹ̀ náà sì ṣẹlẹ̀ ní ẹ̀ẹ̀kan náà a sọ fún wa wípé kò sí ẹ̀rí tí ó fìdí ẹ̀ múlẹ̀ ó dẹ̀ pé ara àwọn tó ṣáájú lọ tí wọ́n sọ ọ̀rọ̀ báyẹn ṣùgbọ́n kò sí ẹ̀rí tí a lè fi fìdí ẹ̀ múlẹ̀ yìí pé oyún rẹ̀ ọjọ́ kan péré náà lọ jẹ́ bíbí ẹ̀ náà sì jọjọ́ kan tó bá lọ jẹ́ bá ní kò yẹ kí àwọn ìtúntún fẹ́ takò ló tún fẹ́ wà tó bá lọ jẹ́ bá ní ìmọ̀gán nìyẹn pé olóyún lẹ́ẹ̀kan náà ó sì bí ní ẹ̀ẹ̀kan náà eléyìí ti di mújísà kò yẹ káwọn èèyàn wa máa bá mọ́ torí kí wọ́n ti pé ni pé ó kàn ní ọmọ sì dé so ntí òfin ní jẹ́ nǹkan tí ó fi rújú náà ni pé ká ó jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí èèyàn ti máa ń lóyún ṣùgbọ́n gbà tó lóyún inú ilé náà ni ó ń wà gbogbo àwọn tí wọ́n ti mọ̀ pé lóyún wọ́n ń retí kí ló fẹ́ bí kí ló fẹ́ bí kí ló fẹ́ bí. tẹ́lẹ̀ sọ fún wa wípé fáà tó wà lẹ́yìn pé fantabadat lóòótọ́ ni pé tí fáà bá wá òun náà ní wípé yufidu tertib ó ń ṣàǹfààní wípé ìgbà tí kinní eléyìí ṣẹlẹ̀ tán eléyìí náà wá ṣẹlẹ̀ tẹ̀lé bìdúrì tàrọ́ọ̀kì láì ṣe wípé pípẹ́ ń bẹ níbẹ̀ ṣùgbọ́n àwọn afáà ṣàlàyé fún wa wípé àìmọye fáà la máa ń rí èyí tó jẹ́ wípé yóò wáyé tó dẹ̀ jẹ́ wípé tàrọ́ọ̀kì yóò wà mẹ́ àṣàlàyé lónà fún wa lánàá gbàtọ́lọ́wọ́ bá mú àyà wípé ọlọ́wọ́n ọba dá yín láti ara àtọ̀ látara àtọ̀ yìí ọlọ́run ọba yóò wà lọ sọ àtọ̀ náà di alákọ̀ yóò sọ di ẹ̀jẹ̀ kíkì ọlọ́run wa lu fáàmẹ́ ní fákàlákùnà àlẹ́ alákọ́tà mọ̀dìgátà fáà lọ́lọ́run ọba ló ń bẹ kèé sojú ẹsẹ̀ náà ní alákọ̀ yẹn ló máa di kíni o múdígà àdìsí ti wá wípé ń bẹ láàrin méjèèjì arbaina yawman forty days ní bẹ́ẹ̀ so ìlóyún rẹ̀ yẹn wá fi ṣàlàyé fún wa wípé ó lóyún ní ìlóyún tí obìnrin ìmọ̀ á lóyún ìgbà tí àsìkò bíbí wá tó gẹ́gẹ́ bó ti jáde kúrò nílé tí málákù jìbìrì ìlú yọ sí i tó fẹ́ atẹ́gùn sí lára tí oyún fi dúró sára rẹ̀ ìgbà tó fẹ́ bímọ náà sọ ó tún jáde kúrò nílé náà ni ó wá gba bí ọ̀nà tó jìn lọ òun nìkan ló dá lọ bí tó ti lọ bímọ kò sí pé ẹnìkankan tí máa gbẹ̀bí kò sí pẹ̀lú rẹ̀ òun ni ó dá bímọ yẹn ọlọ́ba fẹ́ rí kàǹtì fún wa ó fẹ́ ṣàlàyé fún wa báwo ni bíbímọ rẹ̀ báwo ni ó ti ṣẹlẹ̀ ọlọ́run ni ó lọ sí ààyè tó jìn. فانتبذت به مكانا قصيا ọlọ́run ni ó jáde ó jáde pẹ̀lú oyún isa màkánà ó wá gba ààyè kan lọ kò sí ìyá ọlọ́run ọba kọlifáì àyè náà pé ọ̀nà yẹn jì gan-an síbi tó wà so ọlọ́run ọba ṣàlàyé fún wa kí wọ́n ṣẹlẹ̀ sí nàmú. àjà àlùmọ́kọ́dù ìlàjì nìyẹn. so ìdóye kọ́ lọ síbi ọ̀nà tó jìn òun náà ni pé obìnrin tí ó bímọ kò sí bó ti fẹ́ ṣe ó máa jẹ́ ẹni tó ṣe yí pé díẹ̀ nínú àwọn ìhòòhò ara rẹ̀ yóò fara hàn so nígbà náà nìyí àwọn tó ṣáájú lọ báwọn bá fẹ́ ṣe ájá àwọn fẹ́ yàgbẹ́ ni àbí fẹ́ ṣe kankan wọ́n máa ń lọ nú gbó jìnnà jìnnà jìnnà jìnnà jìnnà jìnnà lọ́jọ́ pé ìṣọ́ ọlọ́run ọba ó sọ fún abẹ́ àwọn tó ń jẹ́ tó wá fẹ́ ṣe ájá àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà ìbátan ròyìn ìṣọ́ ọlọ́run ọba tó wá fẹ́ ṣe ájá ó máa ń lọ jìnnà jìnnà jìnnà jìnnà tó di pé kò ní jẹ́nì kankan tó máa rí rárá ibẹ̀ ni ó ti wá ṣe kí ni o ibẹ̀ ni ó ti tọ̀ ibẹ̀ ni ó ti yàgbẹ́ kì í ṣe nǹkan dáadáa fọ́mọ èèyàn kọ́ fẹ́ tọ̀ kọ́ fẹ́ yàgbẹ́ orí kí ni ojú òkìrí kó gbé lọ jàre so ó kàn bọ́ síbi ẹgbẹ́ kan bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àgbẹ̀ so sójúmọ́ rí kó lọ ni so so òun wò àbí so orí ẹ̀ ò pé gbogbo eléyìí rẹ̀ ṣe nǹkan tó dáa ó ń tìyẹ òní tí jùlẹ̀ sọmọlúàbí so ọmọlúàbí èèyàn tó bá fẹ́ tọ̀ àbúfẹ́ ṣe nǹkan kan yóò wà bí tó bá pamọ́ yóò wà bí tó bá dáa so ìwọ náà ó gbọ́dọ̀ máa tijú pé pé tá a bá wà nínú yàrá gan wọn fẹ́ kákan wà wá wà ní hóhó kásẹ̀ra wà lẹ́dà alẹ́ ní hóhó tó bá tiẹ̀ tijú ẹni kankan àdìsí wa pé ó yẹ kó tijú ọlọ́run ọba so lọ́tara bẹ́ẹ̀ bàtà bá ń wẹ̀ bẹ́ẹ̀ lálẹ́ wà ní hóhó tá a wẹ̀ tá a wẹ̀ tá a fẹ́ wẹ̀ tán bàtà bá ní ìdí pé ká wà ní hóhó kò ní ìdí ká máa tóra wálẹ̀ hóhó ká máa ṣe bó bá ti wù wá so eléyìí jẹ́ nǹkan tó yẹ pé a gbọ́dọ̀ sọ dáadáa àwọn nígbà tó yẹ pé kò dàbí tiwa táwa ní tọ́lẹ̀tì nínú ilé táwa nílé ìyàgbẹ́ nínú ilé wọn a máa wọbi tó jìnnà lọ làbùsọ fún wa náà lẹ́ẹ̀kan pé n tó pọ́sibú dáhùn sálàbù sọ nípa mọ́ríyàmù ni pé ìgbà tó fẹ́ wẹ̀wẹ̀ áìdọ̀ rẹ̀ ó lọ bi tó jìnnà jìnnà jìnnà ìgbà Musa náà fẹ́ wẹ̀ ìjọ ni ó lọ bi tó jìnnà jìnnà jìnnà jìnnà jìnnà ibẹ̀ ni Musa ti lọ wẹ̀ kó o di pé Ọlọ́run ní pé kí òkúta ó gbé aṣọ rẹ̀ kó máa lé lọ torí pé Ọlọ́run bá fi hàn gbogbo àwọn èèyàn yìí pé kò sùpá òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀ so a máa lọ jìnnà jìnnà náà ló fa tí mariam fi lọ jìnnà jìnnà torí pé dọ́bẹ̀ ṣẹlẹ̀ sí yìí ó jẹ́ nǹkan tó ṣe wí pé á jẹ́ kí òwò ara rẹ̀ kó fara hàn dáadáa so fa ajá aha. ajá alimọ̀kọ́dùnlá jíjìn nọ́kúlá. ọlọ́run ní fa ajá aha alimọ̀kọ́dù nǹkan tá à ń pè ní mọ̀kọ́dù òun náà ni tí máa ń mú obìnrin nígbà tóbìnrin bá fẹ́ bímọ. so ìnira kan ni kò sí bí obìnrin ti fẹ́ bímọ tí ò ní rí ìnira kò sí ọgbọ́n rárá bó ti jẹ́ pé kò sí ti fẹ́ kú tí ò ní rí ìnira ọlọ́run ò fún kankan nínú gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n fẹ́ kú bó wá fún wọn pé rí ìnira òṣìṣẹ́ ọlọ́wọ́ bá gan nígbà tó fẹ́ kú yóò máa mú aṣọ báyìí yóò máa sin kúrò lójú ẹ̀ yóò máa má sọ yóò máa sin kúrò lójú ẹ̀ yóò tún máa dá bójú yóò máa sọ pé inna lil mauti la sakarat ikú ní àwọn ìnira tó pọ̀ tí yẹn bá fẹ́ kú o yóò sì fẹ́ wọn sọ abá tí wọn wà lẹ́gbẹ̀ẹ́ pé àṣekú ní ìnira tó tó báyìí tí yẹn bá fẹ́ kú so ètò ọlọ́run ni pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé ìnira ni ó máa jẹ́ fọmìlìyàn tó jẹ́ pé obìnrin ó ti gbọ́dọ̀ ó ti gbọ́dọ̀ mọ ẹ̀spẹ́tì kí ni o ìnira yẹn lẹ̀ẹ́lẹ̀ tó bá ti lóyún ó ní kó ti máa mọ̀ pé àsìkò yẹn àsìkò kí ni o àsìkò ìnira ni so ìnira yẹn dẹ̀ ní kò sí tọ́lọ́wọ́n ọba fẹ́ fi ṣe fún un ju pé ọlọ́run ọba ó fi ṣe dáadáa fún ni kò sí tọ́lọ́wọ́n ọba fẹ́ fi ṣe fún un ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ló fẹ́ rí pẹ̀lú ẹ̀ so ló fi jẹ́ yí pé ìmọ̀ wa máa ṣépè ìmọ̀ ṣàwọn kankan tí ó máa jẹ́ nǹkan tó pé èèyàn ń kanra àbí èèyàn ń ṣe nígbà tí èèyàn bá ń ṣe kínní ìmọ̀ jẹ́ kéèyàn lùsì gbogbo ládàá tó yẹ kéèyàn rí iwájú ọlọ́run so ọlọ́dọ̀ wọ́n fi ìnira yẹn síbẹ̀ ó mọ̀ máa fi síbẹ̀ ni so àwọn tó ṣáájú lọ tán jẹ́ àwọn sálàf wọn èèyàn máa pariwo ìnira so wọn tí wọn gbà tó bá fẹ́ bí ọmọ wọn máa ń mú mọ́ra ni so ìmú nǹkan mọ́ra ó pariwo yẹn òun ké sókè òun sọ gbogbo yẹn kò sọ wípé kí ni ra yẹn ó ṣe kí ni o kó dínkù kò sí ìjọ kọ̀sọ̀kọ̀ kọ̀sọ̀ bẹ́ẹ̀ so onídìí kọ́ máa pariwo kọ́ máa ké kọ́ máa ṣe gbogbo ẹ̀ òun ní láti mú mọ́ra ọ̀dọ̀ pé o expect kí ni ẹlẹ́lẹ̀ so wà ní láti mú mọ́ra bó ti wá mú mọ́ra sí yẹn bẹ́ẹ̀ ló ti máa gbẹ̀san wájú ọlọ́run tí a bá ti ń pariwo tí náírà bá ń ṣẹlẹ̀ sí yàn ì máa dín ẹ̀ṣẹ̀ èèyàn kù ni tàbí kó má jẹ́ èèyàn lẹ́sìn kankan mọ́ ló jẹ́ pé Imam Ahmad kọ́nà kó bá a yọnu sí wọn nígbà tí wọ́n fẹ́ kú ara yẹn ni wọ́n nígbà tí wọ́n fẹ́ kú wọ́n tún wá ń gbin ẹnìkan wà lọ́dọ̀ wọn yìí pé ah, Imam Ahmad ẹ̀ mà ti kàdísì pé téèyàn bá tún gbin téèyàn rẹ kú pé <laughs> nígbà téèyàn tún <laughs> nígbà téèyàn tún sọ pé èèyàn tó látara bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gbà pé àwọn ò ní gbé mọ́ tí táwọn tọ́lọ́run táwọn tọ́lọ́run fi kó lórí ayé so a mú nǹkan tọ́lọ́run bábá ti pè ní pé ká mú mọ́ra a máa mú mọ́ra ni tọ́lọ́run bá ti gbé nǹkan kan dọ́gbẹ́ pé òun síbẹ̀ ó fẹ́ ó ti mọ̀ pé ẹ̀san bẹ́ńbẹ́ ẹ̀san tó dẹ̀ ga òun ní so ọlọ́run bá sọ fún wa nípa eh, Mariam ọlọ́run nígbà tó dé ìlà jiziki naklati ìlà bẹ̀rẹ̀ ni pé inda kìíní ọ jiziki naklati ìgbà tó dé ibi igi làbídùn so igi làbídùn lálẹ́ pé igi àwọn èso mọ́kà yẹn so nakla ọ̀là ń pè é so ìgbà tó débẹ̀ ọlọ́ni fa àjà aha alimakad òun náà ni pé àjà aha yẹn náà ni pé ó kó ìnira bá ìmánà ìdìtọ́rù á alimakọ́d so ọlọ́run ọba ó ṣàlàyé fún wa wípé ìtumọ̀ ẹgbẹ́ ẹni gẹ́gẹ́ ni pé àbíká sọ wípé alimakọ́dù ìtumọ̀ ìdàbílẹ̀ fún ni pé àwọn kan bá pé ìdìtọ́rù ọ̀há alimakọ́dù ìdàjísí ìnákàlà àwọn kan ní ìtumọ̀ já àyẹnìkan náà ni ó wà mẹ́pẹ́ ìnira tí mọ̀kọ́dù yẹn kó bá a ó wá mú lọ síbi pé kó lọ lọ síbi ìdí igi kí ni ọ igi naklati so ìnira tí màkọ́ọ̀dù yẹn kó bá kò rí ọgbọ́n tó bẹ́ẹ̀ dá sí àjá àhá nígbà já àní pé kéèyàn wá ó wá jẹ́ kó lọ lọ síbi kí ni ọ ìlàjìsí í naklati ó jẹ́ kó lọ síbi igi làbídùn so ibẹ̀ ló wá lọ so ó lọ dì mọ́ igi làbídùn yẹn torí pé tí nǹkan bá kábà mú yàn tí ó bá níyàn la téèyàn bá tún dì mọ́ nǹkan àtúmọ̀ sí kí ni ọ àtúmọ̀ fẹ́ rìlífì yàn díẹ̀ so nínú nǹkan tẹ́ pé àtúmọ̀ ajé kó rìlífì yàn díẹ̀ ni nam. kọ́lá ti yá lẹ́yìntà ní mi tó kàn kò láhádá. ẹ̀rí gbólóhùn tí ó wá jáde ní ẹnu rẹ̀ òun náà ni pé yá lẹ́yìntà nìyí so yá ti bẹ́ẹ̀ wọ́n máa mú wá níwájú lẹ́yìtà záìdà ni máa jẹ́ wọ́n máa mú wá níwájú lẹ́yìtà nítorí kí ọ̀rọ̀ yẹn ó lè bá àtún lágbára náà ni ló jẹ́ pé níwájú jọ́bí dàrúkì àmọ́ àyọ́ ni pé ìyá lẹ́yìtà ni kún tutù rọ̀ọ̀bà àwọn tó bá jẹ́ kẹfìrí so lẹ́yìtà ní mítù lẹ́yìtà ní mítù kọ́bílà hàdà ó wù mí kó pé mo ti kú bífọ́ àsìkò yìí so ọ̀rọ̀ wo làwọn afáà ṣàlàyé ń bẹ̀ kìí ṣe ìnira tó ń mú nípa ọ̀fẹ́ bímọ oníbísọ wípé òun ọ̀fẹ́ rù nira yẹn o rárá ìtí ń wò ní wípé pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ti gẹ̀gùn lẹ̀ wípé ó fẹ́ẹ̀ dé kọ́ wá gbé ọmọ káwọ́ sáàrí ọmọ tá a bá ti rí ọmọ ó lè jẹ́ pé inú rẹ̀ kàn ń wú lásán ìtẹ̀lẹ̀ ìbísùn ọ̀la bá ti rí ọmọ a ti mọ̀ pé ọmọ ò lè wáyé àyàfi kí àsùnmọ́ wà láàrin ọkùnrin àtobìnrin so ìyẹn ti fi dá wa lójú wípé nítòótọ́ kí ni o ó ṣe zìnà nìyẹn nítawọn gbà nìyẹn ó wá wò wípé àwọn èèyàn yìí ẹ̀sìn ni wọ́n fẹ́ fi òun ṣe tó bẹ́ẹ̀ wọn ọmọ nǹkan tó máa ṣe kí ni o tó máa ṣẹlẹ̀ ẹ̀sìn òun ni wọ́n máa fẹ́ ṣe kí ni o ni wọ́n fẹ́ máa fi òun ṣe tó dẹ̀ jẹ́ pé orí òdodo lòun wà ìyẹn ló fi jẹ́ yí pé ọwọ́ ń bẹ lọ́n pé á ah, ìwọ lọ́n. ọ̀la ti aláìta ni mi tó kọ wàhálà. ó dẹ̀ wá wù mí kó jẹ́ pé mo ti kú kọ́bílà ààrà síwájú kí ni o eléyìí tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí mi so tàmá ní almot kéèyàn ọmọ ara kan ikú èèyàn gbọ́dọ̀ rẹ kan kú nítorí àlámọ̀rí ilé ayé ìwádìí ìpè òṣèlú bá sọ pé láti sùn lálàáfíà láyà tàmánà yánná àhàdùkùn àlìmọ́ọ́tà lìdúrín àsọ̀ọ̀bà ẹnìkan nu yóò gbọ́dọ̀ máa sọ pé kíkú ó wá pa òun nítorí àlámọ̀rí ilé ayé tó bá ṣẹlẹ̀ sí so wàyíká ni làbúdà tó bá jẹ́ pé kò sí èméjì bẹ́ẹ̀ ó rí i pé ìnira yẹn ti pọ̀ jù fún òun òun ọba ọ̀tọ̀rọ̀ kú o ìdí ọ̀tọ̀ ni pé ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́run ọba àyíní ìdàkánátìlẹ̀ hayatu khayran ọlọ́run ṣe mí lẹ́mìí tó wá pé ìṣẹ̀mí lọ́ba lóore fún mi wà á mítìní ìdàkánátìlẹ̀ mọ́tò khayran li ọlọ́run pa mí tó wá pé ikú ló bá yẹ kí ni ó òun lóore fún mi tó wá pé ìnira lé ayé ni àìtọ̀rọ̀ kú bàbá yẹ pé àdójútì ẹ̀sìn bá ní àdójútì ọmọ èèyàn bí kí wọ́n rí pé ibi tí a fi ìyà jẹ àwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin tó para wọn mọ́ àwọn ò já wọn sí òòrò káàtì àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀tá ẹ̀sìn kan wá ń bọ̀ bẹ́ẹ̀ èèyàn lè tọrọ kú fún ara èèyàn ìlú wa ti jẹ́ pé ojú tó ní nǹkan ṣe pẹ̀lẹ́sìn ọlọ́run tí èyí ṣe pé ara ń níyàn tí èyí pé ara ń níyàn lásán pé àwọn rẹ̀ ojú tì bẹ́ẹ̀ pé ó ní nǹkan ṣe pẹ̀lẹ́ sí ọlọ́run àwọn àfa àgbà wípé èèyàn lè tọrọ pé ọlọ́run ọba pààyàn nítorí ẹ̀ so òun ló fi jẹ́ wípé. Ìtí Mọ́ríàmù torí ẹ̀ sọ̀rọ̀ nìyẹn pé ìwọ ọlọ́run ọba ó wù mí kó jẹ́ pé kí n ti kú kọ́bílà àdà síwájú kí ẹ̀sìn táwọn èèyàn sọ bá wọn dúró dè yìí kó ló di pé yọ ṣẹlẹ̀ náà. wà tún ná sí àná. ìtumọ̀ méjì náà ni àwọn àfa tí wọ́n dé àwọn àfóńtẹ̀sí tí wọ́n ṣàlàyé wọ́n ní tí wọ́n bá ń pè ní nasiyan ó máa ń jẹ́ àṣẹ́hún alhakir nǹkan tó bá kéré jọjọ́ nǹkan tó bá kéré gán tí nǹkan bá ti kéré tí ò jẹ́ nǹkan tí àwọn èèyàn máa ń fojú wo nǹkan tó bá kéré kíní yẹn máa ń jẹ́ mọ̀nsíyán á jẹ́ mọ̀tìrúkán èèyàn ò ní kà sí dégbé kíní o nǹkan tí ò wúlò ni pépà tó bá ní ìdìmọ̀ torí pé nǹkan tó gbòdì jẹ́ bí ìdọ̀tí téèyàn ò ní ìdìmọ̀ ìbò lè yóò jù sí èyàn ò jù mí kan ni ìbàdàn pé kò wúlò kankan mọ́ so ìgbà tí ọba ti wúlò mọ́ ní ń pè ní nasiyan mansiyan so nǹkan tí ò wúlò mansiyan tó máa ń jẹ́ màtìrúkan táwọn yẹn máa ń fi lẹ̀ tó máa lọ fún ibẹ̀ ìtumọ̀ nasiyan àmọ́ túmọ̀ sí kíni ọ tààràtà so nǹkan tí ò wúlò táwọn yẹn máa kí nǹkan ẹgbẹ́ kí n ti jẹ́ bẹ́ẹ̀ kí n ti di nǹkan ẹgbẹ́ àwọn yẹn ó ti ṣe kí ni o tí wọ́n ó ti gbé dànù so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn tó ṣáájú lọ túmọ̀ ni pé kúntù nasiyan mansiyan kọ́ pé mo ti lọ jepe pé mi ò wálé ayé nǹkan nasiyan ni pé tóbìnrin bá ṣe áídọ̀ aṣọ kan wà tó pé òun náà ni ó fi ṣe kí ni o ọ̀ṣọ́ áídọ̀ rẹ̀ tí áídọ̀ yẹn ó dà sí kó wá ti bí ti dà sí aṣọ o aṣọ yẹn nasiyan. kí n gbà gẹ́gẹ́ bí ìdọ́dọ̀ ti wà lára ìdọ́dọ̀ gbà dẹ̀ ni tó wà lára aṣọ àìdọ̀ yẹn kọ́ pé wọ́n ò tiẹ̀ bí mi rárá nǹkan tó jẹ́ aṣọ àìdọ̀ yẹn ni wọ́n máa ń jù ú lónìí nígbà tí wọ́n bá ṣe kí ni o tẹ́jẹ̀ yẹn bá ti wà ń bẹ̀ tí ó jẹ́ màǹsí ìyàn nǹkan táwọn yẹn máa ń sọ ọ́nù kọ́ pé mo ti jẹ́ bá so gbólóhùn yìí ó jáde ní ẹnu Mariam bó pé àwọn tí wọ́n jẹ́ àwọn sálàf náà wọn a máa sọ gbólóhùn yẹn Aisha radiyallahu anha ah, bàtó náà fẹ́ mata sọ tóun ti bó ti jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n sin lọ́n dáadáa tó bá fẹ́ kú ẹ̀rù tí wọ́n máa ń bà wọ́n ìpè sọ́lọ́ ó sì gba ìbádà ìlọ́wọ́ àwọn báyìí wọ́n á wò pé káwọn ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ wípé àwọn ọ̀wálé ayé àwọn òní ní gẹ́gẹ́ táwọn máa jẹ́ ní inú sàárẹ̀ àwọn nínú káwọn máa sọ láti kí á mọ̀mọ́ àwọn náà máa ń sọ Aisha náà sọ rúgbó lóun bẹ́ẹ̀ pé ah kódà ẹ̀ pé kóun ó dàbí ẹ̀ tó lé pé ẹ̀rọ tí wọ́n ti dú ọ̀ọ́ nǹkan bẹ́ẹ̀ pé àwọn èèyàn tí nǹkan náà wọ́n bò tí ò ní bi léèrè tí ò ní ṣe ni o tí ò ní bi léèrè nǹkan kan níwájú ẹ̀ ẹ̀rọ atúmọ̀ ṣe ni o ẹ̀rọ atúmọ̀ bà wọ́n wọ́n máa sọ àwọn gbólóhùn tó máa ń jẹ́ gbólóhùn gidi tí ó máa jẹ́ gbólóhùn tí ó máa lékún ìmánì mùsùlùmí nígbà tí wọ́n bá fẹ́ kú ìgbólóhùn tí wọ́n já lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn tán jẹ́ àwọn sọ̀hábà nìyẹn tẹ́ máa rí àmì wípé káwọ́fù ọlọ́run bá ń bẹ ní kíni o ń bẹ lórí ẹ̀mí wọn wọ́n yé sẹ́ lẹ́gbẹ́ wà sọ pé kò sí wàhálà bá ti ń lọ yí àlìjẹ́nà là ń lọ ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀fọ́ kan balẹ̀ so àwọn òkè ṣe bẹ́ẹ̀ tí wọn so wọ́n máa ń ní ìbẹ̀rù ọlọ́run ní déédéé ìbẹ̀rù ọlọ́run máa wà lẹ́yìn wọ́n máa ń jẹ́ pé ìbẹ̀rù yóò máa wà lórí ẹ̀mí wọn jẹ́ ṣùgbọ́n wọ́n máa ní rọ̀já rù pé ọlọ́run sì tẹ́wọ́ gbà wọn àwọn ìwà dúró wípé ah, ibi tá a ṣiṣẹ́ ìdè ah, ah, tá a sí lọ́ǹdé yìí ọlọ́gbọ́lọ́ paṣẹ wà wọlé àwọn èso bẹ́ẹ̀ wọ́n èso jáde nígbà tí wọ́n wà gan dédé dọ́jọ́ ọkú gan wọ́n èso bẹ́ẹ̀ jáde sùkúrà náà ọmọ sọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wọn. ó ní mi ìbá ti jẹ́ nẹ́sìyàn nǹkan tí àyè káàsí tá a máa gbé dànù síbi kan kí n tẹ̀wá ti jẹ́ bẹ́ẹ̀ tó yẹ pé ìní jẹ́ nìkan kan tó yẹ pé yóò tiẹ̀ wálé ayé àbí ní tiẹ̀ wálé ayé kí n jẹ́ nǹkan kan lásán tí ò ní jẹ́ kí wọ́n béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ táyà nǹkan kan ò ní máa tábà pẹ̀lú ẹ̀ náà. فناداها من تحتها so فناداها من تحتها so nínú kìrá mi ni pé fanadá a mọ́ńtàtà so kìrá méjèèjì ọ̀nà ló lálàáfíà lọ́dọ̀ àwọn tí wọ́n ń ka kùránì ṣùgbọ́n ètò wà nínú rìwáyà ètò dẹ́ntì gbogbo wa ń kà òun náà ni pé fanadá a. fanadá a mi tàtà á. ó wá pè é láti bí ìsàlẹ̀ ọ̀dọ́ rẹ̀ kí ẹ̀ bá jọ pé ó pè é láti bí ìsàlẹ̀ ọ̀dọ́ rẹ̀ àwọn kan gbà bẹ́ẹ̀ ìpè ló pè ń bẹ̀ yẹn òun náà ni malaku jìbìrì yìí kò bá rẹ̀ pé máa ń tà tà á ẹni tó wà níbi ìsàlẹ̀ ọ̀dọ́ rẹ̀ fànàdá a ó wá pè é sọ pé malaku jìbìrì wọ́n gbà pé òun ló pè é nínú ìtumọ̀ kan ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́ pé àwọn àpá sọ pé ìtumọ̀ méjèèjì ló wà ń bẹ̀ òun náà ni wípé ọmọ tó lóyún rẹ̀ yìí tó fẹ́ bí yìí ó ti wà níbi ìsàlẹ̀sàlẹ̀ tó ti fẹ́ ṣe kí ni o tó ti fẹ́ tó yẹ pé ó ti jágbọ́n níbi ìsàlẹ̀sàlẹ̀ ọmọ wo náà ni wo náà ni Isa abunu Mariam wípé Isa abunu Mariam ni pé máa ń tààtà á ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ tó bí yẹn fànàdà á wá pè. torí yíjọ ọ̀rọ̀ jìbìrìlù ti jìnnà ó ti lóyún ó ti lè wẹ̀ so àáfà kò sẹ́ni ẹ̀kan tó lè sọ pé èwo ló wà rán jíù nínú méjèèjì torí pé àwọn tó ti sọ pé isa gangan ni ó sọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí àwọn sọ wípé jésù ló sọ ìgbàlódé pé jésù ló sọ ni pé ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ Mariam ó ti mọ̀ rí pé ọmọ òun yìí ó lè ṣe kí ni ó lè sọ̀rọ̀ ọlọ́run ti jẹ́ ó sọ̀rọ̀ gbàdọ̀ fẹ́ bí so látara bẹ́ẹ̀ ó kàn náà kà máa dá lóhùn mo kú ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ìtẹ̀lẹ̀ so ẹnu kan máa dá lóhùn àmì ọlọ́run bá ní ọ́ so ló fi jẹ́ pé n tó súnmọ́ náà ni kó jẹ́ pé Isa bin Maryam ọ̀rọ̀ tí ó kọ́kọ́ sọ fún ìyá rẹ̀ nígbà tí ìyá rẹ̀ ń bí so torí pé inú àwọn ọmọ tí ó sọ̀rọ̀ tó jẹ́ pé ẹ̀rí so isa bunu mariam ó jẹ́ ìkan nínú àwọn ọmọ tí ó jẹ́ pé ẹ̀rí fìdí múlẹ̀ nígbà tí wọ́n bí pé ó sọ̀rọ̀ so àwọn tẹ́rì bá fìdí múlẹ̀ là á máa ń sọ ìtàdùn tó ṣọlá ọba sọ fún àwọn èèyàn òun náà nìkan náà àwọn ẹrúsìn ọlọ́run ọba tó jẹ́ jùrẹ́ẹ̀jì jùrẹ́ẹ̀jì yìí ìkànnà àwọn ẹrúsìn ọlọ́run ni èyí tó jẹ́ wípé wọ́n ní màmá rẹ̀ pé bó ṣọlá ọba ti sọ òun náà ni pé ìyá rẹ̀ ó bínú sí i nígbà tó ń ṣèjọsìn tí ó tètè dá lóhùn so látara bẹ́ẹ̀ ó wá di ẹni tó ṣe wípé ìkan nínú àwọn tí ń jẹ́ onísìnà tó lóyún ó wá purọ́ máa pé òun ló fún òun ní oyún àwọn bàbá ní Ísírẹ́lì wọ́n wá lọ bà gbogbo ilé ìjọsìn rẹ̀ wọ́n bà jẹ́ ìgbà tí wọ́n gbogbo ilé ìjọsìn rẹ̀ jẹ́ ó wá di pé àwọn bàbá ní Ísírẹ́lì àtúnwá retí pé àwọn padà pa náà ni ṣùgbọ́n nígbà tí ọmọbìnrin yìí wá bí ọmọ wọ́n tún retí bẹ́ẹ̀ bí wọ́n ti retí ti Mariam yìí náà ìgbà tó wá bí ọmọ òun náà ó wá fọwọ́ tẹ ọmọ yẹn ní dodo ọmọ yẹn sì sọ̀rọ̀ ó dẹ̀ ṣàlàyé pé ẹni tí ó ní òun ó ṣàlàyé rẹ̀ so ló jẹ́ pé àwọn bàbá ní sọ̀rọ̀ yìí wọ́n wá rò pé ẹni ọlọ́run yìí káwọn ọba tún ilé ìjọsìn rẹ̀ kọ́ pẹ̀lú góòdì ó wá kí wọ́n bá ń kọ bí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdìsí ilé àdìsí tó fìdí múlẹ̀ ni ó wà nù Bukhari so látara bẹ́ẹ̀ hadith tó fìdí múlẹ̀ ni nínú àwọn tó sọ̀rọ̀ èèyàn mẹ́rin ni wọ́n Isa ibn Maryam eléyìí tí mo sọ nísìnyí ẹnì kẹta òṣìṣẹ́ ọlọ́ọ̀bá náà ló sọ hadith tó fìdí múlẹ̀ ni wípé màmá kan pọn ọmọ kan sẹ́yìn ó ń gbé ọmọ náà lọ gbàdó ń gbé lọ màmá yìí wá rí ẹnìkan tó wà lórí ẹṣin ẹṣin náà fáin gan ọkùnrin náà wọ aṣọ gidi wọn ní ah ìwọ ọlọ́run bá ń jẹ́ kọ́mọ mi ó dàbí ẹni yìí ọmọ wa ní ọkọ sọ̀rọ̀ lẹ́yìn ìyá rẹ̀ ni pé ọlọ́run má jẹ́ kí n dàbí ẹni tí màmá mi ní dàbí rẹ̀ yìí so nítorí pé ẹni tó ní kọ́ dàbí rẹ̀ yẹn súrọ̀ nìkan ló fi dà gbogbo nǹkan yòókù kọ̀ dáńbẹ̀ so súrọ̀ làwọn yẹn náà dẹ́ ń wò lónìí àwòrán làwọn yẹn ń wò lónìí láti lè máa sọ yí pé ọlọ́run jẹ́ mọ̀ mi ó dàbí lágbájá ọlọ́run mọ̀ mi ó dàbí lágbájá fẹ̀kẹ́sọ bọ́lá pé ọlọ́jọ́ mọ̀ mi ojọ́ mọ̀ rẹ kójọ ọmọ gidi wá rí pé ó ti rú ọ lójú ọmọ báyìí yẹn ti jẹ́ mọ́ mọ̀ pé kọ́ lóun sọ ọmọ rẹ lọ́mọ gidi. sọ̀kẹ́ ọ̀rọ̀ ọmọ sáré máa sọ tó bá yẹ kó bá mọ̀ dáadáa wọ́n sáré máa sọ pé ah irú ẹni yìí kọ́ lóun sọ ọmọ mi bẹ́ẹ̀ wọ́n sáré máa sọ bẹ́ẹ̀ fẹ̀kẹ́tọ́rọ̀ dàrẹ́ẹ̀tì lọ́dọ̀ ọlọ́run mo ti fẹ́ kọ́ lóun sọ ọmọ rẹ. sọ pé ẹnìkan wá lọ òun wọ aṣọ tí ò màmá yẹn wá wò pé ah bóyá lè ti rí báyìí nísìnyí rẹ kò ṣe dáadáa kò wọ aṣọ tó ṣe dáadáa ọ̀hà ni ọlọ́run wọ́n jẹ́ kọ́ máa mi ó dàbí ẹni tí ń lọ yìí ọmọ wa sọ pé ọlọ́run bẹ́ẹ̀ ni ti rí gan bẹ́ẹ̀ ni jẹ́ ń dàbí rẹ̀ so <laughs> torí pé ẹni tó ń sọ ẹ ẹrú sin ọlọ́run dáadáa ni olùjọ́sìn fọlọ́run ni so olùjọ́sìn fọlọ́run ni so látara bẹ́ẹ̀ ẹ̀kọ́ náà ni ẹ̀sìn fi ń kọ́ wa kì í ṣe gbogbo nǹkan síbi pé gbàtà bá waṣọ ńlá kẹrìmà so níwọ̀n àbá ká múra bó ti jẹ́ pé ní nọ́mà ẹ̀sìn fẹ́ kéèyàn mọ́ kéèyàn kéèyàn dọ̀tí ṣùgbọ́n kéèyàn múra nọ́mà náà ara nǹkan tó dáa púpọ̀ ni so nam. ok ẹni ẹkẹrin èyí tó jẹ́ pé ọmọ tó sọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ tí ò ju mẹ́rẹ̀ẹ̀rin yẹn lọ gbogbo yòókù àwọn afáàní pé rárá kò sẹ́ni tó fi dì múlẹ̀ lé lórí òun náà ni pé ìkan nínú àwọn èèyàn tó burú kan ìtọ́jú ẹ wípé ọba ni ó wá ní káwọn èèyàn máa pe òun lọ́lọ́run àwọn e, ó wá jẹ́ pé ó wá mú ọmọ kan nínú àwọn ọmọ rẹ̀ pé kó lọ kọ́ iṣẹ́ ẹ̀dá wá ó wá lọ kọ́ iṣẹ́ ẹ̀dá wá ṣùgbọ́n ọmọ yìí ọlọ́ni kó pàdé ẹni tó fún ní ìdáyà lójú ọ̀nà ó wá mọ̀nà àdìsó lọ́làáfíà ni oní ẹ̀ wà nù àdìsí tẹ́ pé wà nù bùkọ́ tó fìdí múlẹ̀ dáadáa so ọmọ náà ọwọ́ adìẹ tó ṣe wípé ọwọ́ apàdé ẹ̀sìn ọlọ́run ọba lójú ọ̀nà gbàdúgbàdé ẹ̀sìn ọlọ́run lójú ọ̀nà ọba yìí kọ̀mọ̀ kó ti pàdé ẹ̀sìn ọlọ́run lójú ọ̀nà ọwọ́ ń ṣèwòsàn fún àwọn ọ̀pọ̀lọpọ̀ lábẹ́ ọba yìí ọba ìpadà wàá mọ̀ ọwọ́ amú wa fẹ́ pa kò sáàrí pa so ọwọ́ adé wa fẹ́ pa òun kókó gbogbo àwọn èèyàn jọ wá kó gbogbo àwọn èèyàn jọ ọkọ ní bí ó ti pa òun ó sáàrí ọmọ ipa ìgbà tó pa tán ó wá ní gbogbo àwọn èèyàn náà wá sọ pé àwọn gba ọlọ́run tó ọmọ yìí sí àwọn ti gbàgbọ́ ó wá ní gbogbo yín padà ẹgbọ́ ọlọ́run ẹgbà mí lọ́lọ́run ọ̀dà ó wá dáná lẹ́lẹ̀ kí gbogbo èèyàn máa kó sínú ẹ̀ àwọn kó síbẹ̀ obìnrin kan ló wá kù tó wá fẹ́ kó síbẹ̀ ó wá pọn ọmọ lẹ́yìn ó fẹ́ kó sínú náà yẹn obìnrin wa ń tàdí mọ́yìn kò fẹ́ wọnú inú náà lọ ọmọ ẹ̀ wá ní yá umma fasbiri So mama ṣe sùúrù so ibi tó ń lọ yẹn inú àlìjáná ni ó kàn dàbí iná lọ́ọ̀kan ni inú àlìjáná ló fẹ́ bọ́ sí so látara bẹ́ẹ̀ àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ nìyẹn nínú ẹ̀sìn pé wọ́n jẹ́ ẹ̀yìn tó ṣe pé ó sọ̀rọ̀ gbogbo àwọn ikú ẹ̀rí ò fìdí ẹ̀ múlẹ̀ gbogbo àwọn àdìsí wa lórí ẹ̀ ó jẹ́ àdìsí tí ó lẹ̀ so tó bá adébẹ̀ náà ni pé Jésù ọlọ́run ní ẹni tí ń bẹ ní abẹ́ rẹ̀ so abẹ́ rẹ̀ so ìtọ́jàgbà jù náà ni pé ìgbà tó fẹ́ bímọ yẹn tó ń rọbí lọ́wọ́lọ́wọ́ yẹn ọ náà ni pé ọmọ rẹ̀ náà ló yẹ kó sọ̀rọ̀ ló jù so òun ló súnmọ́ tabalẹ̀ sọ pé nǹkan tẹ̀ tó fẹ́ wà rọ́ọ̀jì arjá olùsọmọjù pé jésù náà ló sọ̀rọ̀ nbẹ wọn rẹ kó náà tó nǹkan làbọ wá sọ̀rọ̀ náà kí ló wá sọ fún pé. Allah tahzanu qad ja'ala rabbuki tahtaki sariyya. ó ní Allah tahzani gbólóhùn tó sọ nìyẹn la tahzani áhùn yẹn ni pé ọ̀rọ̀ tó sọ ó nìyẹn amúfásírọ̀ ni ó fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ tó sọ ni bóòlù ti sọ fún un ó ní la tahzani yìí.

ó dá òkùnkùn ó tún dá mọ́lẹ̀ ìtumọ̀ já àlà ó pọ̀ kọ ọdún ìgbẹ́ kò sí ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkíní yẹn ò sí ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ọba ti lọ dá pátákì sí abẹ́ rẹ sàríyàn. omi kékeré kan ọlọ́run ti dá sábẹ́ rẹ̀ ibi abẹ́ rẹ̀ báyìí wàá rí omi kékeré pé ọlọ́run ṣe kí ni o ó ti dá síbẹ̀ ọlọ́run tún mú omi ọlọ́run tún ní kó sẹ́ jáde omi díẹ̀ ọlọ́run tún dá sí kíni o abẹ́ bọ́lá bá ti ń ṣètò ẹ̀ nìyẹn ó bẹ́ẹ̀ fún eh, ó ṣe bẹ́ẹ̀ fún Ajar ìyàwó Ibrahim ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún so nígbà tí Ismail tó jẹ́ pé ó ń wá omi fún Ismail ìgbà tó ń wá omi fún Ismail kò rí omi tí ó fún Ismail ọlọ́run ọba ló ní kí jìbìrìlù wá kó wá fi yẹ halẹ̀ ẹlẹ̀ kó mi ó máa jáde níbi tó fi halẹ̀ halẹ̀ òun ló domi zemzem lónìí tí gbogbo àwọn ọmọ tó domi ńlá ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún Ayub ọlọ́run sọ fún pé ada mọ̀tòsálónù ṣáàrìbùn sọ ọlọ́run bá sọ fún pé eléyìí ó fi eléyìí wẹ̀ eléyìí ó ṣe kí ni ọ eléyìí ó eh, eléyìí ó mú so ọlọ́run bá ọba tí mọ kí ni ọba tí mọ ṣètò lọ́lọ́run bá so tó yẹ pé a máa mú omi ibi tẹ́yìn ló pé kò ti sí omi ọlọ́run dẹ̀ mú mi jáde ńbẹ̀ yóò dẹ̀ fi ran àwọn ẹni tí yóò fi ràn án lọ́wọ́ ọlọ́run ní pé kí ọkọ̀ ìjà ara rọ́bù. ọlọ́run ọba rẹ ó ti lọ bọ́ ọ ṣe ó ti lọ bọ́ ọ dá síbi abẹ́ rẹ sàríyàn omi kékeré kan ọlọ́run ọba ti lọ dá síbẹ̀ نعم وهزي إليك بجذع النخلة ọlọ́run bá wá ń ṣàlàyé fún wípé wàhùzì ọlọ́run ọba ń sọ fún wípé wàhùzì ìlẹ́ẹ̀kì ẹni tí ò lágbára ó rí pé ọlọ́run bá tún ti fún ní agbára nìyẹn kò ní agbára tògbédébìnrin bá ṣe bímọ tán ó máa lẹ kò ní lágbára ṣùgbọ́n ọlọ́run ọba gbé agbára wá fún un ọlọ́run wá ní wà ó zì. ọlọ́run ní igi nákàlà tí ń bẹ níwájú rẹ yẹn ọlọ́run ní kúzì ilẹ̀ yìí ọlọ́run ní mi mi wá sọ́dọ̀ rẹ kúzì ilẹ̀ yìí ọlọ́run ní mi igi làbídùn tí ń bẹ lọ́dọ̀ rẹ ọlọ́run ní mi wá sọ́dọ̀ rẹ ọlọ́run bá fi sọ pé òun fún ní agbára ni igi làbídùn gan so ṣe ń mì igi làbídùn kò ṣe ń mì igi tó yẹ kó tóbi tó tó strong lẹ́lẹ̀ tó ní egbò tó pìdí múlẹ̀ egbò igi làbídùn ó wọlé ẹlẹ́ni bàtà wọn bá ń sọ̀rọ̀ nípa kẹ́límà tó ń tọ́ yí bá tó yẹ kó fún abẹ́ kàṣẹ́gbẹ́rà tí ń tọ́ yí bá bàtà wọn àfa sọ pé igi wo gẹ́gẹ́ ni wọ́n ní igi làbídùn ni asinu asaabitun ìpìlẹ̀ rẹ̀ dúró gbẹ̀ngbẹ̀ ni so igi tó ṣe kí ni o igi tó dúró gbẹngbẹn ni ọlọ́wà ni kò mì bóyá ni bẹ́ẹ̀ obìnrin for that matter obìnrin tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ ọlọ́tún wa ni kò fa igi làbúdùn yẹn ọlọ́ni pé kò mì pé tó bá mì so ọkùnrin gẹ́fẹ́ mi gan ó níye wàhálà tí ó ṣe igi tó ti dúró gbẹngbẹn ọlọ́run wa ni pé kó mẹ́ ọlọ́run kápá pé kí èso yẹn kó máa jábọ́ fún ara rẹ̀ pẹ̀láṣẹ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run bá fẹ́ kó náà ò ṣe kí ni o ní láwọn bá máa sọ fún wa ni pé ọlọ́run máa ń fẹ́ káwa náà ò ṣiṣẹ́ ká tiraka ká ṣe ọlọ́run kápá kó fún wa fún wa ṣùgbọ́n máa ń fẹ́ ká ṣiṣẹ́ ẹni tó yẹ pé ó ní lẹ́gbẹ́ ọlọ́run ló dára lára rẹ̀ nìyí ọlọ́run tó fún ẹni ni ó fún ṣẹ̀ṣẹ̀ kó lórí bọ́lọ́run fún ni tí ó ṣe kí ni ó tí ó tí ó wà jẹ́ tiẹ̀ táwọn fún wa máa ń ṣàlàyé fún wa nìyẹn pípọ́ ọ̀rọ̀ bó o ṣiṣẹ́ o ṣe kankan ọ̀fẹ́ wọ́n àtọ́ gbà jẹun ọ̀fẹ́ wọ́n àtọ́ gbà mu bóòlù tó wá ní wa ọ wà sọlọ wa ó zi ilẹ̀ ìkìbì zi ilẹ̀ nàkúlà. ní igi làbí dùn kó o mi wá sọ́dọ̀ rẹ ọlọ́ni kí ni o tù sákìtì àlẹ́. sákìtì àlẹ́ kí o tọ́ba ọlọ́ni tù sákìtì ọlọ́run fún ní sunkún torí pé kí ni o tá a bá ti mú amúrù wá jawabu tọ́lá a máa gbà sunkún gbà mí sotusa kìtì àlẹ́ ìka rútọ́ bá ń jẹ nìyẹn ọlọ́run yóò máa jábọ́ so igi làbídùn so tusakit àlẹ́ìka. tusakit àlẹ́ìkì rútọ̀bán. àlẹ́ìkì zari afọ́n. tusakit àlẹ́ìkì rútọ̀bán jẹ̀míyàn. so yóò máa jẹ́ pé àwọn èso rútìbátù ni ẹ̀yọ̀kan rútọ̀bù àwọn èso làbídùn tó jẹ́jẹ̀ níyà èyí tó jẹ́ fresh one èyí tó jẹ́ kí ni o èyí tó jẹ́ fresh one òun ni ó máa jẹ́ nǹkan tó ṣe yí pé yóò máa di nǹkan tó máa mú jábọ̀ fúnra rẹ̀ náà ọlọ́ni pé tí. so èso làbídùn bẹ́ẹ̀ bá wọn afárá ti sọ. So, wọ́n ní a máa wúlò èyí tó bá jẹ́ èyí tó wà fresh one a máa jẹ́ nǹkan tó jẹ́ pé a máa wúlò fún ẹni tó bá jẹ́ pé ṣe bímọ tí ó máa jẹ́ sọ̀rọ̀ kókó máa jẹ́ ó máa wúlò fún èso tí máa wúlò fún ẹni tó bá ṣe bímọ ni ẹni tó bá ṣe bímọ kó má máa lọ máa sọ yí pé ìgbà tó ń wọ́n máa wọ́n máa bí nǹkan kan kó wá lọ máa da ògógóró kó lọ máa dà mu àbí kó máa ra ọtí kan báyìí tí wọ́n máa jẹ́ nì pé ìwọ ma wọ́n ma rẹ yọ lọ tán yányán mi ara àwọn àfáà ti ṣàlàyé pé èso làbídùn tó jẹ́ tútù tí èsè gbígbẹ tó bá ti di gbígbẹ là ń pè ní támúrù ìta ń jẹ tá a fi ń sínú yẹn ní ìsìn yẹn ò náà ń pè ní támúrù ìgbà tó wà ní kínní tó wà ní tútù so wọn a máa tà dáadáa èyí tó jẹ́ pé wọ́n máa sílẹ̀ láti ilẹ̀ lágbáwá tí wọ́n ń tà ó sì ti ń dọ́dọ̀ wá ń bì náà so nǹkan téèyàn lè rà ní tẹ́gbọ́n téèyàn bá bímọ tán téèyàn máa jẹ tó dẹ̀ máa ń ṣàǹfààní fún olóyún gan dáadáa òun náà ọlọ́run bá náà dẹ̀ mú wáyé òun náà ọlọ́run bá ní kí mọ́ríàmù jẹ omi pàṣẹ ọlọ́run bá wà lára rẹ̀ pé téèyàn bá bímọ tán tó bá jẹ so gbogbo ohun tí ó lè máa jẹ́ wàhálà lẹ́yìn ìbímọ ọlọ́run bá máa mú fún ọlọ́run ní fàkúlì ọlọ́run máa jẹ àwọn afáàní omi lọ́kọ́kọ́ sọ ọ wá fi kíni ọ lẹ́yìn omi ọlọ́run bá wa ọlọ́run bá ó wá dárúkọ ẹ ó wá ìgbàdàn wá sọ pé kó máa ṣe ó wá ní kó jẹ làbídùn sọ so ó pé ọlọ́run ọba ó kọ́ náà nìyẹn pé ẹni tí bá jẹ kọ́kọ́ jẹ kó lórí pé yóò ṣe o yóò wá mú mi sí i so yóò jẹ kó o yóò òun náà ni ó kọ́kọ́ jẹ́ nǹkan tí ó ṣe ní àǹfààní ọlọ́ni fakúlì yìí. ọkùnrin ìwà ṣọ́ọ̀bì ọkàn rẹ̀ àìlá. ọlọ́run ní máa jẹ́ kó o dẹ̀ máa mu omi tó ń bẹ ní ìsàlẹ̀ ẹ̀rẹ́ yẹn náà ọlọ́run ní wà kọ́ rí àyìnà ọlọ́run ní wà fọkànbalẹ̀ tí wọ́n jẹ́ kí ojú rẹ̀ ó wálẹ̀ pé ẹnìkan yóò wá yóò ṣe kinní kan ọlọ́run fi gbogbo àwọn eléyìí lẹ̀ ẹnìkan bọ̀ wá dójú tì mí ọlọ́run gbogbo eléyìí lẹ̀ wọn ò tó láti dójú tì ọ wọn ò tó bẹ́ẹ̀ láti dójú tì ọ àbí tí wọ́n bá máa sọ ń kọ̀rọ̀ lórí àkù wọn ò lè sọ mọ́ gbangba láyé ní ìṣẹ́jú rẹ̀ báyìí wọn ò tó bẹ́ẹ̀ sọ ọlọ́run ní kí ọmọ yẹn náà ní ń fún láti ìsàlẹ̀ rẹ̀ kí máa jẹ́ kó o dẹ̀ mú kọ́kàrí rẹ̀ balẹ̀ jẹ́ kí ọkàn rẹ ó balẹ̀ jẹ́ kójú rẹ ó tutù jẹ́jú rẹ ó wálẹ̀ wọ́n ní fa ìmọ̀ tààrọ̀ yìí nà mínà lè bá ṣáré áhàdàn fa ìmọ̀ iná ní bẹ́ẹ̀ yìí tó jẹ́ aṣọ̀tíyà máa yẹn wá jẹ́ záídà tó tó bá ti wá báwọn èèyàn lè ṣe tàwùkìdì èèyàn lè ṣe tàwùkìdì fa ìmọ̀ tààrọ̀ yìí nà. ما ترين من البشر أحدا إن ترين توبا ولوري أحدا من البشر tí ẹnìkan nínú àwọn ẹ̀dá tó bá wá dé wá bọ̀ tó wá bọ̀ tọ́wá rẹ́nìkan tó wá dé tó wá ní pé bóòlù ti jẹ́ kí ni ó ṣe fún un fàkúrú. ذكرت للرحمن صوما. فقولي lóòótọ́ ni pé sọ fún ṣùgbọ́n kéèsì pé yóò máa sọ fún ló máa túmọ̀ sí ìyẹn tí yóò máa jẹ́ ń bẹ̀ ni wípé máa nàka fún torí pé ìjọba àwọn bá ṣe ń bẹ̀ yẹn ó ti máa gbọ́ gbọ́dọ̀ ẹni pé fàkúlì ibẹ̀ yẹn ni pé àṣírí máa nàka fún pé ìní nàzàtù. sọ fún wípé nàzàrìtù èmi ti lọ ṣèlérí fún ọlọ́run ọba tí ń jẹ́ ọlọ́run ọba arahman salman ntọ́ máa sọ nìyẹn tó ṣe ìnàka tó ń nà fún nìyẹn lọ́dọ̀ àwọn ọmọ bani Israel téèyàn bá ti gbà àwẹ̀ lọ́dọ̀ titi wọn èèyàn méjèèjì ló gbọ́dọ̀ jẹ́ èèyàn gbà àwẹ̀ kò dẹ̀ ní sọ̀rọ̀ ọ̀dọ̀ titi wọn nù tọ́ ọ bá ti gbà àwẹ̀ ìtì gbogbo àwọn tó ń jẹ́ salaf Anas bin Malik ìtumọ̀ tó tún nu wípé ìyìn tí wọ́n tún nìyẹn wípé lọ́dọ̀ àwọn Banu Isra'il téèyàn bá gbà àwẹ̀ pé mo gbà àwẹ̀ èèyàn gbàwẹ̀ kò tún ní í ṣe kí ni o kò ní bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ló fi jẹ́ pé òfin tọ́lá bàbá mú wa lẹ́yìn í máa ṣe kí ni o í máa rọ̀ mi. bàdá rẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ téèyàn bá ti lè gba àwẹ̀ ìbàdá rẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ó wà nù ayé àtàwẹ̀ fi bẹ̀rẹ̀ téèyàn bá lọ sínú tẹ̀síìrì rẹ̀ ìbàdá rẹ̀ bẹ̀rẹ̀ ni pé kì í ṣe pé èèyàn jẹ sàárì sòdí àbá ti jẹun báyìí ó wá lè ẹ̀kan tó gbogbo wá ti wá olè máa jẹ́ o ṣùgbọ́n ọ̀ gbọ́dọ̀ sùn ọ̀ gbọ́dọ̀ tó bá ti lè sùn báyìí ọ̀ lè jẹ nǹkan kan mọ́ kó o tún jí padà ọ̀ lè jẹ nǹkan kan mọ́ nítorí wọn ní ni pé tílẹ̀ bá ti sún yẹn tí ilẹ̀ bá ti sún tí mágbèbí tó yẹn wọ́n fún ọ láàyè pé kó o jẹun tọ́ ọ bá ti wá jẹun yẹn o lè má nítorí wọn bá máa jẹ jẹ jẹ jẹ ọ̀sẹ̀ àgbọ̀dọ̀ sí ó tún ti gbà rẹ̀ ẹ ìkan nínú àwọn sọ̀hábà òun ó ṣiṣẹ́ lọ́lọ́sàn tó ti jẹ́ kó ti rẹ̀ ẹ́ ó tún wá dé àsìkò tí aago méje tí ó kó sínu ó ti wá gbé òun ó jẹun ibi tó rún gbé e lọnu ó sì ti sùn àwọn kejì so ìnira yẹn fún so fi sọ fún wa pé lẹ́yìn látà síyáàmì so ẹlòmíì náà tún dáná títí ẹ̀ náà lóru wọn ò nílé súnmọ́ bíi máa ń gbà náà ọ̀nà ti súnmọ́ ọgbọ́n ti dáná ọlọ́run á ní pé kí ni mo ti wá sọ́dẹ̀ tó fún yín ẹ jẹun lóru ẹ ti lè súnmọ́ bíi yín lóru ọlọ́wọ́ aṣọ dìrọ̀rùn so bọ́lá ti máa sọ nǹkan dìrọ̀rùn nìyẹn àwọn tó ṣáájú lọ títọ̀ bá kán sí wọn lára kìí ṣe ní ara báyìí lára aṣọ ara kọ́ ni wọ́n máa ń rẹ́ o kẹ́hìn wọn gbé títọ̀ bá kán sí wọn lára wọn rẹ̀ ara wọn kò sí rẹ̀ bóyá lóyún ti ara kó tó sàn padà ìwọ̀n ìwà aláàtẹ̀ yóò ṣe ni ṣùgbọ́n ibi tí títọ̀ bá kán sí wọn ní aṣọ wọ́n wà lọ mú ọ̀bẹ wọ́n rẹ̀ wọ́n rẹ̀ kú bẹ̀ ni aṣọ yẹn wọ́n máa rẹ̀ kú bẹ̀ títọ̀ bá ti kán bẹ̀ wọ́n rẹ̀ kú dáhà bẹ́ẹ̀ tọ̀ wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa àwọn tí wọ́n wá ní títọ̀ bá sí wọn aláṣọ akàn mú mi á so ẹ̀sìn tó ń rọ̀ sí so ètò àtọ̀dọ́ ọlọ́run nìyẹn láti máa so àwọn atẹ́jà àbáyé sọ̀rọ̀ ìn tọ́lọ́ ló máa gbé kútìbà aleikum síyà kàmá kútìbà alẹ́ dínà bíi kọ̀bùlìkù àwẹ̀ tí wọ́n lágbára ọlọ́run ti rọ̀ so ọlọ́run ti rọ̀ so ni pé àwọn gbààwẹ̀ wọn ò ní dese kí ni o wọn ò ní sọ̀rọ̀ so tí wọ́n yà bá tí wọ́n bá bẹ́ẹ̀ tí wọ́n bá wá gbààwẹ̀ ìṣàárà tí wọ́n bá wá gbààwẹ̀ wọ́n á ṣe. tí wọn bàtí wọn tó wọn gbá tó wá sọ ti ṣe pé ah, ó túmọ̀ pé ó ṣùgbọ́n ọlọ́run ni a máa ṣe sí ara wọn tẹ́nìkan bá ń bá wa jà so ẹnìkan bá ń bá láwẹ̀ jẹun pé aláwẹ̀ ni so ṣùgbọ́n ọlọ́run ti wọn ni. tó bá wá rí ẹnìkan nípa dọ́sẹ̀lẹ̀ yìí ọlọ́run ni kó wá ṣe ìṣàárà fún pé kí ni. sọ wípé èmi o mo ti lọ jẹ́ ẹni tó ti ṣe nẹ́bírù ká ṣe nẹ́bírù nú ẹ̀sìn kéèyàn ṣèlérí pé mo fẹ́ ṣe kankan nú ẹ̀sìn ẹ̀sìn ó fìdí ẹ̀ múlẹ̀ rẹ̀ pé inú àwọn afọ àwọn a máa sọ pé kò yẹ kéèyàn ṣe nẹ́bírù ṣùgbọ́n àwọn afáà sọ wípé èèyàn a máa ṣe nádìrú irú ẹ̀ láyà yìí ó fi díẹ̀ múlẹ̀ àyà sọ pé yùfúnà bí nádìrì so àwọn kan tọ́lọ́wọ́n bá lóun ó san wọ́n lẹ́sàn-án òun ni pé tí wọ́n bá ṣèlérí wọn a máa pé ìlérí wọn ṣùgbọ́n àwọn apá wa sọ yìí pé ìlérí wa pín sọ́nà méjì èyí téèyàn máa ń ṣe tó dáa wà èyí tí wọn ò ní kéèyàn ó ṣe tẹ́gbẹ́lẹ́yìn bá ṣe é ó kù díẹ̀ káàtó ìlérí tí èèyàn máa ń ṣe tó máa ń dá òun náà ní wípé kéé pé ó fẹ́ gba nǹkan kan níwájú ọlọ́run ó kàn sọ wípé ìwọ ọlọ́run màá gbààwẹ̀ mẹ́ta ó kàn fẹ́ fi ṣèbádà kéé pé ó fẹ́ gba nǹkan níwájú ọlọ́run ṣùgbọ́n ìlànà ìgbà wọn yọ pé ìwọ ọlọ́run tó o bá ṣe nǹkan báyìí fún mi màá gbààwẹ̀ mẹ́ta ṣé bí ọba ṣe fún ọ sóò ní gbààwẹ̀ tẹ́tẹ̀lẹ́ ní ní so wọn jọ máa ìlérí yẹn kò dáa ṣùgbọ́n ìjọba wa ṣe náà ó gbọ́dọ̀ fọ̀filẹ̀ àwọn afá wa ni gbogbo àti máa ṣe irú ìlérí yẹn gan ìlérí gbà mí àtọ́mọ yẹn bá ń ṣe ìgbà tó lóun ti ṣe nǹkan fún yóò máa ṣe yóò máa yóò máa yóò máa ṣe lérí téèyàn bá ṣe nǹkan yẹn fún dá àti fọ̀pìlì yẹn ó máa le gan ó máa le gan so ká ọ̀jẹ̀ tó ṣe pé tá a bá ń ṣèlérí ká kàn máa ṣe pé kó kàn wò pé ọlọ́run ọba ṣoore fún ọ tó pọ̀ gan tó lọ́ ti ṣe fún ọ sẹ́yìn kò wá wọn gbé ah mo fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo fẹ́ gbààwẹ̀ mo fẹ́ ṣe kankan báyìí ìyẹn ni kóòsì pẹ̀lú ẹgbẹ́ ọlọ́run ò tí ì ṣoore fún ọ ọwọ́ àwọn gbé ah tọ́lá bá ṣoore fún mi ìtì máa ṣe ni wọ́n ní ká má máa jẹ́ kó máa wà bẹ́ẹ̀ bí à ń sọ fọ́lọ́run nìyẹn pé ìtì mo fẹ́ fi tí mo lè máa fi gba nǹkan lọ́wọ́ rẹ nìyẹn kò ọ̀ tí màá fi máa ṣe báyìí nílé máa rí nǹkan gbà lọ́wọ́ rẹ nìyẹn so kò í ṣe ni o kì í ṣe nǹkan tó dáa nígbà tó yẹn ìbẹ́gbẹ́ àbídá ìbá tó fi nǹkan kan kó ló yegi ní o ló ṣe nǹkan yẹn fún yàn. so ọlọ́run ní kó máa sọ pé kí ni o kí ni. ẹ máa nàka fún wọn wípé ìwọ ti jẹ́ ẹni tó gbààwẹ̀ ẹ tó bá yẹ ti gbààwẹ̀ kò ní tún máa jẹ́ ẹni tí ó bá ẹnì kankan sọ̀rọ̀ náà so ntẹ́ ẹ̀dẹ̀ ti ni pé falan ukalima mi ò ní lè máa bá sọ̀rọ̀ ní ọjọ́ tẹ́ ẹ wá bá mi yìí èsì ìjà èèyàn kankan mi ò ní lè bá sọ̀rọ̀ tí má ti ẹ̀fẹ̀ máa sọ̀rọ̀ ọlọ́run nìkan ni mo lè máa ṣe kí ni o òun ni mo lè máa ṣe bí askar so táwọn bá ti wá jẹ́ tó ṣe pé wọ́n gbààwẹ̀ ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu tiwọn yóò máa jẹ́ ọ̀rọ̀ bíi askaru òní ó máa jẹ́ kò ní máa jẹ́ kí ni o kò ní máa yóò máa jẹ́ bíi subhanallah ọ̀rọ̀ tó lè máa já ìlẹ́nu tiwọn nìyẹn tí wọ́n máa sọ tí wọ́n ń dúpẹ́ fọlọ́run wọ́n ń yin ọlọ́run ṣùgbọ́n kí wọ́n bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ báyìí wọ́n ti bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ káwé wọn ó dẹ̀ lè bá a náà ni ọlọ́run sọ pé tẹ́yìn bá ti gbàwé o ẹ kàn máa ṣe kí ni o ẹ máa ṣe subhanallah ẹ máa ṣe alhamdulillah ẹ máa rántí ọlọ́run nìkan ẹ gbọ́dọ̀ tẹ́ bá fi lè sọ̀rọ̀ báyìí àwọn ẹyẹ ti ṣe kí ni o ó ti bàjẹ́ nìyẹn so lọ́dọ̀ ti tiwọn so gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa so ibi tí a ti dúró lónìí òun náà ni eléyìí so ní ọ̀la inṣọ́lá a tún máa bá ìtàn náà lọ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ń ṣàlàyé fún wa so tí a gbọ́ kọ́lọ́n jẹ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́n jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.